síbi al-asbabu ad-dakhiliya àwọn wo ni àwọn okùnfà abẹ́lé tó pé bóyá nírú ìjókòó tiwa yìí ọlọ́run lè kíkà gbára tí wọ́n ká pétọ́ jìnnà nǹkan báyìí kọ́ ọ má bàa dá láṣejù nínú ẹ̀sìn. السبب الأول اتباع المتشابه ترك المحكم قل sọ أنه القرآن الكريم هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب آية يجي آية القرآن الكريم لوري سيري ستولو وصوكالي أولواني منها أولون قالوا بيو منها منه آيات محكمات وأخر هن هم الكتاب وأخر متشابهات àwọn àyà kan bẹ tí ò sẹ́sùn kan lẹ́yìn àpò muhkamat tá a mọ̀ pé a pọ́nbélé ntọ́lọ́hún ni at the same time àwọn kan bẹ tó yẹ pé mutasha bihad ó ṣe é yí irú èyí táwọn kan yí lọ bí wọ́n yí lọ yìí òun la alukur'ani fi wá ní fa amaladi na fi kulubihim zaygun fayatabicuna ma tashabaha minhu gbogbo ẹni ẹ bá wá rí tí ọ fẹ́ rìn náà gùlúwù ntí ọ fà á ni pé ńjọ́ tó bá ti jẹ́ pé níbi mùtàṣábíù yìí bí wọ́n bá kéwu kéwu mùtàṣábíù lọ́ọ́ máa wá bọ́ọ̀ bá béèrè béèrè ìbéèrè kínni <laughs> mùtàṣábíù kùránì lọ́ọ́ máa wá ẹn tó bá ṣe báyìí ńkọ́ ẹn ṣe bóun náà ló ṣe báyìí mo sọ tàn kánjọ́ kan mo ní baba Albani ẹnu wọn mo ti gbọ́ nínú muhadara àwọn kan. Allahu yarhamu rahmatan wasi'a wọ́n lé àáfàá kan ọlọ́mọ tí ma bá tó bàtà àwọn àáfàá tí ma jayé ọ̀kan ni ó nù bàtà ọ̀kan ni ó ọmọ yìí sì ma tó lóòótọ́ yóò nù yóò tó ọwọ́ adijọ́ kan àmọ́ bọ́ gbàgbé ni bóun náà sì fẹ́ẹ́ <laughs> bọ́fẹ́ béèrè nǹkan lọ́wọ́ àfa àtàwọn òfin ni gbígbà àwọn bá rí bàtà wọn wọ̀ kọ́sá tó bàtà fún àfa baba Albani nígbà táwọn fi wà ní Albania nìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ o kparata afa yóò ṣe fatiwa ẹgbẹ́ kí ló wí ó ní ọmọ yìí wẹ̀ lọ́mọ o ó wà káfíìrì wá ó ti di kèfèrí lérí kíni <laughs> lórí kò nú bàtà afa <laughs> ẹ ó ní bẹ́ẹ̀ ni ó ní tìtorí pé ẹ máa wò ó ní ti ọlọmọdé náà fi ń da làákàyè ayé rúlò nínú o ọmọ wa tó lera àwọn ẹwà rògbò ọ̀rọ̀ gidi ni ẹ torí pé ní ntòsè yẹn ó túmọ̀ pé lam yahtarim al-alim kọ̀ọ̀kan àfàrẹ̀ lé lóòótọ́ ni àwa náà gbà àbí pé ọmọ yìí ò ṣe dá ọ̀kan àfàrẹ̀ kọ̀ wá tán bẹ̀ wọ́n wa man lam yahtarim al-alim ẹni tí ọba sì pọn àfa lé àfa kí ọpọn lé ìmọ̀ tá àfa àwọn ní gan ní tábùkù ẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀dà wọ́n máa ń lámì àtà ẹni tí ọba pọn mọ̀lẹ́ ńkọ́ kílẹ̀ mọ̀ tó ń ṣe yẹn kílẹ̀ mọ̀ tó ń ṣe yẹn ẹni tó ní mọ̀ gan ni ọpọn lé <laughs> ẹni tí ọba sì pọn ẹni tí ó ní mọ̀ lé ṣe ọ kèfèrí àbí kò kèfèrí ẹ lọ gbọ́nu baba Albani ni. ni àwọn bí ọ gbé àwọn wá bí gbé mọ ń kọ àdá hábi kọ àdá tá ń fún ọ ń ṣètọ́ ni tó ń gbé kì í yẹn gbé ẹnìkan ṣe kinní kan ẹ wà á rí ẹlòmíì ọmọ wa tó bí falisafa ẹ tó bá ṣe báyìí so ọ jáde àbí ọ jáde sọ wọlé àbí ọ wọlé ẹ dákun ẹ já fura sí gbogbo ẹni ọba ti ṣe pé níta máa fi dààmú làákàyà àwọn èèyàn alimutashabihat tá a máa wá fi ti ọjọra wọn wéra wọn nínú tí máa fa gùlùwù ni òun ni ọ̀rọ̀ ibn umar tí mo wílẹ̀ kan jẹ́ kí n wá kà nísìnyí ọ wà ansabu huna abdullahi bin umar radiyallahu anhu kọ́lá fi haruri ya àwọn khawariji tí mo wílẹ̀ kan nígbà tí ibn umar fẹ́ sọ̀rọ̀ nípa wọn kọ́lá innahu yara'un shirara khalqillah ibn umar lóhùn òrí ẹ̀dá ọlọ́run tó burú tó tó wọn àwọn ni wọ́n burú jùlọ dọ̀ ọlọ́run àwọn wo àwọn táwọn gbà pé imẹ́ni tàwọn àlí àti muhawi yóò tó kankan <laughs> Ibn Umar níbi yẹn bá ń wẹ̀ ni ó burú jù lọ́dọ̀ ọlọ́run àwọn ni kí ni wọ́n ṣe ó ní innahum ayatin unzilat fil kuffari faja'aluha fil mu'minin intalaqu ila ayatin unzilat fil kuffari faja'aluha fil mu'minin wọ́n sì tójú bọ àyà alukurani tọ́lọ́hún ti ń sọ̀rọ̀ ń pa àwọn kèfèrí ńgbà táwọn ọmọ tu fáyé wọ́n wá ń ṣe kínni wọ́n wá ń túmọ̀ rẹ̀ pé àwọn ti ń kírun ti ń gbáwẹ̀ ti ń ṣe la ilaha illallah lọ́ba wí. níbi ọlọ́run bá ti ń sọ̀rọ̀ kèfèrí kéèyàn máa wá apply irú rẹ̀ sí mùsùlùmí tó ṣe pé mùmíní ni àmọ́ sàṣìṣe ibn umar ní arahum shirara khalqillah àwọn ni wọ́n burú jù lẹ́dà ọlọ́run torí náà alkhatibul baghdadi mọ̀rọ̀rọ̀ tí wọ́n náà ń bì àwọn náà sọ̀tàn kan tí ó kọ́ wa lẹ́kọ̀ọ́ láti mọ irú ìran ìmọ̀ tẹ̀lé mutashabihatu yìí wọ́n ní láyé alkhalifa al-ma'mun min al-khulafa al-abbasiyin ọ̀kan náà àwọn khawariju aláṣejù yìí ó wọlé wá al ọwọ́ ake aya yìí fún màmúnu aya kan tá a wílẹ̀ kan wà bẹ́ẹ̀ tọ́jú ọ̀nà wa man lam yahkum bima anzalallahu fa ulaika humul kafiru pé olúwa lẹ́ni tí ó bá ti fi ntọ́lọ́ sọ̀kalẹ̀ dájọ́ o irú wọn ni kíni àwọn ni kèfèrí fa qala lahul ni ẹ̀ẹ́n ọlọ́run wí bẹ́ẹ̀ khalifa ni ma'mun o ni wọ́n bi ń tò láàkà yìí Ka, pé ọlọ́run wí bẹ́ẹ̀ ó ní ọlọ́run wí bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ nú alukurani bó o ló ti mọ̀ <laughs> ó sojú ẹ̀ ń jọ́ tí tọ́sọ̀kalẹ̀ ni àwọn náà kò sojú wọn ó ti wá mọ̀ kọ́lá má délé ìlú kà kọ́lá ìjìmáàrú àlùmà ìjìmáàrú àlùmà ìgbà gbogbo àwọn àfa àlùmà ni wọn ajímọ̀ wò pé àyà ń bẹ́ẹ̀ nú alukurani. ìjìmáwù ló fi hàn wá pé ìyẹn ni pé panu pọ kọ̀sáfà tó jiyàn nínú pé àyà yìí ń bẹ ní kíni ẹ wá gbọ́n tí màá múnu wí. قال فكما رضيت بإجماعهم في التنزيل فارض بإجماعهم في التأويل فكما رضيت بإجماعهم في التنزيل فارض بإجماعهم في في التأويل ìwọ́n tó mọ̀ pé ìjìmọ̀ àwọn àfa àjọhùn lójú ọgbà páyà yìí ń bẹ béèrè ìjìmọ̀ wọn bó wọn ti gbáyà yíyé mọ̀ wí tiẹ̀ lónìí bí ìjìmọ̀ wọn bá lè ṣiṣẹ́ pé àyà yìí sọ̀kalẹ̀ ẹ dákun sí ọ̀rọ̀ yẹn sọyé gbogbo ntí ìjìmọ̀ wò ti parí tí wọ́n ti close yẹ bí àṣà àwọn eléèbó wọn á ní kéèsì kan ti wà closed ẹlòmíì tí o tó nǹkan kan lónìí sì ń rí òkun rẹ̀ kódà àwọn àlùfáà kan ṣe débi pé inkaru ijimaaci kọ́di yakunu kufra kéyìn ó ṣe inkaru ma ajima àti aleyhi umma kódò lè sọ yẹn di kèfèrí ọ̀pọ̀lọpọ̀ lónìí tọ́ba ipa dúró lórí pé alìjimaaru ni a ma ajima àti aleyhi sọ̀hábà pé àyà yìí o báwọn sọ abẹ́ anabi yìí gbọ́ yé ni hadithi yìí o inú ètò popular ju kúlò bídẹ́ àti ń dọ̀làlà wà kúlò dọ̀làlà ti ń fi náírì ẹni tí ń wíwìkúwì ẹ pé ọ tọ́ka sísọ abẹ́ kan tó wíwì tó ń wí lónìí ipe tí ẹ gbàgbé gbogbo yìí tó ń wí òun bá ń na ká kínni sọ̀hábì ànẹ́bí ẹ̀yọ̀ kan tọ́lẹ̀ ni ọba fi síbi mo gàrí àbí gíná ló fi mu yọ wọ̀ ná pé tí ẹ na ká sísà abẹ́ kan láyẹ̀jì kò ń náà lérí nígbà tó wàá mọ̀ pé àwọn sọ̀hábì ajímọ̀ ẹnu wọn papọ̀ pé ah níta ànẹ́bí wí ni o bẹ́yìn tẹ́ ẹ bá dé lẹ́yìn bá ń gbọ́ nǹkan mi yé òun ni màmúnú pé كما رضيت بإجماعهم في التنزيل tanzil بإجماعهم في التأويل. fi ta'wil kìí ṣe páyà yìí kan sọ̀kalẹ̀ lásán àwọn náà ké wọ́n gbọ́ yé bó làwọn gbọ́ yé lánàá dó ń bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń da ẹ̀sìn rú lónìí min ittiba al mutashabihati yìí ni àìnáni ijma'u salafil umma nínú àwọn ìpìlẹ̀ òṣùlù àdìlà sẹ̀ríà sì ní kíni alìjìmá fa inna ummati lan tajtami'a ala dalala torí náà nínú àwọn asibaabu tí àwọn àwọn okùnfà àṣejù ẹ̀sìn ǹjẹ́ ń àṣejù nù ẹ̀sìn ẹnìkan sọ pé ẹ ń wí repeatedly ẹnìkan pa àwọn àfa àtà ń wí yìí baba bombaasi ni baba binusremeni ni baba albani àwọn tó ṣáájú wọn tó ṣáájú wọn alimami malik alimami shafi'i asahaba ridwanullahi alayhim ẹnìkan pé màsúmù ni wọn àmọ́ ẹja gbà kó níbi tí wọn kéwú dé káyé tó gbà pa àfa ni wọn ara àdánwò ni pé ní ẹni ó yẹ kó tẹ́tíra sí yàn tí wọ́n bá ń tẹ́tíra sí àdánwò ni ẹni ọ̀yẹ́ kóun gan ọmọ wá késẹ́ẹ̀tì kí pé ẹ dákun kí ni bàbá wíyàn yìí tó ipò ńlá wá ń ta sọ di àdánwò ń kọ nàìjíríà yìí ntí ẹ dọkítọrù ntí jáde njamia ẹ bí n bá wálé tí wọn pè mí sí orí rédíò gbé wá sí pàtó ẹgbẹ́ kí ni wọ́n mọ̀ pè mí àwọn àfáàgbà láti Saudi àfáàgbà mò mo rí pé mi àti kó bára wa nù. No a máa fúnra wa bíi kọ́bẹ́kọ́bẹ́ àwọn láti mọ àwọn àgbàfà akóbára púpọ̀ lọ́nà bẹ́ẹ̀ ni fún ẹlòmíì yọ mọ̀ rẹ ẹlòmíì bẹ́ẹ̀ bá fún un yọ wàá gbogbo la ti ń anabi padà dé ayé anabi mi anabi lẹni tí o tó kọ́ da sọ̀rọ̀ ni ọmọ wa da sọ̀rọ̀ wọn ni mani rọwọ́ yìí bi dọ̀ kọ́la rọ́júlù tààfi yatakallamu fi amri naam aw fi amri naama torí náà eléyìí náà bẹ́ẹ̀ nù tọ́ yẹ ká fi èsì ah, ó níbi àwọn baba bá ní kéwúdé ẹ̀yìn ọgbọ́dọ̀ kan wá gbígbà tí ẹlòmíì gbà tó kàn yọ yọ wọn ń jìgá báyìí gbé kọ́dà wọn sọ fún un pé ah Sheikh òun sọ fún yín pé ànábì wí baba Albani ò mọ ànábì wí ah ó yẹ kí làákàyọ̀ sọ fún yẹn wàláì kìí ṣe pé mò ń rìpíìtì ẹ̀ wàláì èmi ọ̀rẹ́ bá bèlíìfù pé màá súnmù làwọn àfa àwọn yìí kọ̀sẹ́ nìkan náà àwọn àfa àwọn yìí tó gbà pé wọn ò lè ṣàṣìṣe àmọ́ ó níbì kan ẹnìkan ní gbogbo bóyá tí ń tiẹ̀ ń fa náà ni pé sẹ́mi pé kò síbi tí wọ́n ti hàn róòlù àfa àwọn àwọn tó jọ àwọn àfóúnṣẹ̀rí àṣẹmọ̀ pé àwọn làwọn lọ́ọ̀yà àwọn oníhòfin àgbáyé bí wọn bá pé èèyàn pé kó di lọ́ọ̀yà lẹ́sìn ọmọ ẹni ó di lọ́dún yìí nọ́mbà rẹ̀ ṣáájú tiẹ̀ tí èkú yọ ọmọ àmọ̀ gbẹ́jẹ́ ni kọ́ra bí wọn bá pàdé ńkọ́jù wọ́n sọ fún pọ́ ọ̀gá rẹ̀ ni ọ̀gá rẹ̀ lélẹ́yìí ẹni tí o sí tí o sí kéwú kéwú àwa ni ẹ jẹ́ ká kọ́ra wa àwọn àlùfáà wa ni àwọn kọ́là láàrin ara wọn wọ́n mọ kàtígórì ara wọn wọn aláwọn kan ní al-asharatul mubashsharuna bil janna wọn aláwọn kan ní ahlu badri àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí náà ẹ dákun eléyìí ò náà ẹni tí wọ́n bá ń fọn kọ́mọ bẹ́ẹ̀ o kọ́mọ gbà fífọn torí pé èmi ò ní dáùtù ń bẹ pé bẹ́ẹ̀ yẹn bá mọ kéwú ó ní ìdí tajarubil hayat ó nídìí kíni ó nídìí experience ayé ẹ máa wò ó pé àwọn fatiwa míì ya bó làwọn baba kan ṣe sọ tọrọ yìí <laughs> ibi tójú tiẹ̀ dé ni wọ́n sọ ọmọ ìwọ ọmọ tí ó jẹyìn rẹ̀ gbọ́ ẹlòmíràn kan ju fatiwa kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àdánwò tó bá mùsùlùmí láyé lónìí fatiwa kọ̀rọ̀ yàrá ẹnìkan ni but àwọn arọ̀sìkúnà fil ilmi irú ẹ̀ ní Umaru kọ́ wọn bí ọ̀rọ̀ ńláńlá bá dé umaru ni ẹ lọ ké sí gbogbo àwọn alùbádìrì wa ẹ wá fojú ìgbé tẹ gbé ànábì tẹ bá ànábì gbé yàtọ̀ fún kéwù torí náà eléyìí náà ń bẹ nínú àdánwò tawalli maratib al-qiyada al-ilmiya man laysa laha bi ahli tọ́yì nínú àwọn asibaabu. التعامل غير الشرعي في معالجة القلوب fikiriyan gbogbo ẹ̀ la mọ̀ mẹ́nuba eléyìí náà tún bá àwọn alágbára ayé àtàwọn alágbára tiwa ń tòsí yìí náà bọ́lọ̀nba làwọn náà gbọ́ eléyìí náà bá wọn wí. sẹ́rára ń tí àwọn mọ̀gọ́ irú ta kàlẹ́ kan ní pàtàkì jùlọ mọ̀gọ́ irú ńfù violence tí òjò tí tán ara ni pé bàbá la fẹ́ wá oògùn sí àṣejù èyí ṣe tá à ń mẹ́ni táwa náà mọ̀ pé ọ̀sẹ̀

tí wọ́n bá ń ṣe pé ilé gbogbo òlu yìí gbé gbogbo wọn sì fi mí sí àyè <laughs> tí wọ́n sì mọ̀ pé ọlọ́run ló wọn dá wọn o da'watul mazlum pé àdúrà tẹni tá a bò sí tó bá ṣe olúwa ni kò sí gàgà kan láàrin ẹ̀mí rẹ o lára eléyìí just ànàmọ́gbó eléyìí ọ̀tọ̀ ní tá a rán wọn ọ̀tọ̀ ní tí wọ́n rán àwọn ECOWAS gbogbo òlu West Africa èyí tí wọ́n láwọn fẹ́ jókòó máa sọ nísìnyí ni pé wọ́n bá nu nìkọ́ọ̀bù gbogbo west african countries nítorí pé àwọn kan wọ nìkọ́ọ̀bù wọ́n fi ṣe ń tí ọ̀dà yes ọ̀dà bẹ́ẹ̀ ó yẹ kẹ́ ẹ ti bá nu ṣáàtì ti pẹ́ torí pé àwọn tí ń wọ ṣáàtì fi ṣe ń tí ọ̀dà ti pọ̀ àbí ó yà á ti rí i pé wọ́n bá bùbá àti ṣòkòtò torí gbogbo ọ̀pọ̀lọpọ̀ olè tí wọ́n mú nàìjíríà yìí tí wọ́n ń wọ́nu. ẹ padà ń bẹ́ẹ̀ bàbá fẹ́ ká lékún bínú ọba wa kí nàìjíríà ọmọ wọn lọ rú o àwọn òfìgbà kan kan tí o tí ì jẹ́ kí àwọn yọ̀ tán òun ni pé yòrò ṣẹ́ra yìí في معالجة الغلو فكريا من الأسباب غياب الوعي بحرمة المسلم وحرمة دمه وماله هذا يا الفاوى اليوم جاد النوى والليتشوز او دروسوا كدا يباتاكي حرمة ايوو má débẹ̀ má ṣe tí ń bẹ lára ẹ̀jẹ̀ mùsùlùmí ah, kódà bóyá ipa àdìsí tá a máa ké náà ni pé alimusilimu ala alimusilimi haram damuhu wa maluhu wa iriduhu ó yẹ kí a tàwọn èèyàn jí padà pé e gbogbo ránran gbogbo ránran yìí gbogbo yìí tó ń bá kì í bẹ́ẹ̀ mi ẹnìkan bá bọ́ lọ́wọ́ rẹ̀ a. Ah kọ́mọ ìkébi tí gbogbo òrùn àtàwẹ̀rẹ̀ àtàjèrè àti sàkáàrí òrùn sínú o ẹ̀já máa dẹ́rù bá àwọn èèyàn débẹ̀ òdodo ni torí pé àfi kí á dá a padà káwọn èèyàn mọ̀ pé áá ntọ́ rọrùn kọ́ ni kí ẹnìkan kàn àtẹni ọ̀sẹ̀ àtẹntí ọ̀sẹ̀ alọ́bì kan à ń wẹ́ pààyàn mẹ́wàá hmm? kódà bí àwọn ẹni yìí kódà bí wọ́n ṣe mùsùlùmí torípa gbọ́dọ̀ sọ̀rọ̀ débẹ̀ ká má sọ ìsìlámù ló kọ tí ì jẹ́ anabi ló wí anabi sọlọ sọlọ ní mankọtala muahada mankọtala muahada anabi lẹni ọba pa ẹni tí èsè mùsùlùmí ni o amadéhùn ń bẹ láàrin àtẹ̀yìn wọn ẹ̀ sínú jà torípẹ́ lomi ọmọ pé islam pin mùsùlùmí kẹfẹ́rí tẹ̀ ẹjọ́ ń jà àti kẹfẹ́rí jíkínni tí ò sí jà láàrin yín anabi ní kèfèrí tí ó jẹ́ muahadu ẹni ó bá pa lam yarih rahihatal janna anabi ní kò ní gbóhùn alijanna bẹlẹ yọ wọ hadithun sahih kíni ń jẹ́ muahadu lóde ayé tòní ẹni àjọ gbèsè sísìn sí bùlù kan náà lọ́wọ́ ẹ dákun No torí ẹ̀dàkùn ọ̀yẹ káwọn àlùfọ́ ọmọ sí àwọn èèyàn létí àwọn nǹkan wọ̀nyí kéèyàn kéèyàn má rò pé tọ́lọ́hún lòún ń ṣe ntọ́lọ́hún ò sì bẹ́ẹ̀ òun ní ń ṣe ẹ̀mí ọmọnìyàn generally pàtàkì jùlọ ẹ̀mí mùsùlùmí ọ̀yẹ ká dá huruma rẹ̀ padà káwọn èèyàn mọ̀ pé ìtẹ̀jẹ ní ìtẹ̀jẹ èèyàn sílẹ̀ kìí ṣe ń tọ́ rọrùn o kọ́lọ́n kọ́ mọ́sá sọ wa ń bẹ̀ minal asbab ọ̀pọ̀lọpọ̀ àwọn asbab yìí ti jáde nínú àwọn ọ̀rọ̀ tí mo ti ń sọ pẹ̀lú àpẹẹrẹ níwọ̀nba àsìkò tó kù màá fẹ́ mẹ́nu a ti mama kí làwọn àpẹẹrẹ àmọ́ àwọn sábàbí rẹ̀ ǹjẹ́ oògùn kan bẹ tí Islam kọ́ wa pé àṣà sí àgòrò àṣejù níwọ̀nba àsìkò tó kù àkọ́kọ́ nínú ìlàjù ọ̀nà tá a fi lè tírètì àrùn yìí torí ni o. òun ni pé kíkó wọ́ wà sẹ̀nsíà pẹ̀lú ààrẹ ìbéèrè tí mo fẹ́ béèrè yìí lọ́ọ́ bira rẹ ńlé wí bàbá kó kalẹ̀ sheikh wípé islam ní àṣejù ní àṣe ní sẹ́mi kí mẹ́tẹ̀ẹ̀ta náà ni èwo lọ́lọ́run fẹ́ mbẹ́ kéèyàn wà sẹ̀nsíà pé èwo ní kíni èwo lọ́lọ́run fẹ́ kí n kọjá àlà lọ́fẹ́ ni àbí kí n dúró lójú àlà rẹ̀ eléyìí tí ò rújú pẹ̀lú ẹ̀rí tí ń kà fún wa nínú alukur'an kẹrìm àti sunna anabu muhammad sallallahu alayhi wa sallam ní sinmi pé gẹ́gẹ́ bí mo ti wí nípìlẹ̀ bẹ́ẹ̀ yẹn bá ń tanra rẹ̀ lóku ìsàsẹ́jù ẹ̀sìn bọ́lọ̀ ń bá tiẹ̀ yọ̀ǹda yẹn tí ò bí ọ pé èsè e tó tún tó sàsẹ́jù má níran kan pé yóò mú ọgbà ládàá kan lọ́dọ̀ ọlọ́run bí ìgbà tí èèyàn bá ṣiṣẹ́ kọjá bí wọ́n rán èèyàn náà ni <laughs> kọ́ra láwọ̀ ọmọ ẹ̀dẹ́ èèyàn náà ẹ̀mọ gbá lè sọ fún pé ta ń bẹ̀ ọ́ lélẹ́yìí kọ́ra bọ́ da pé mo bẹ̀ ọ́ ni. ó yẹ ká kọ́ gbanu ọkàn wa pé ní ìsàsíjú nú ẹ̀sìn ọlọ́run ọ̀bẹ wa o kí làwọn ẹ̀rí eléyìí lẹ́rìí tó pọ̀ nú alukur'an kẹrin nínú àwọn ẹ̀rí tá a fi rí bẹ́ẹ̀ nú alukur'an ni pé nínú suratul baqara وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا olùwà ní bá a ti sẹ̀yìn àlùmà nàbì jàǹnàkùn ummatan wasatọ̀ àní ẹja àlùmà tí ó wà láàrin déédéé minnu wasatiya ìtumọ̀ wasatiya pọ̀ àmọ́ nu wasatiya ni pé ní bainal guluwi wa. والتفريط بين التفريط والإفراط لا àìṣètò àti àṣejù àárín ẹni Islam wa ja'alnakum ummatan wasatọ nínú àwọn ẹ̀rí tí ó fi yé wa torí pé a gbọ́dọ̀ àfi téèyàn bá wà convinced pẹ̀lú eléyìí ń pé á ọlọ́run ọ̀ràn mi mo rò pé téèyàn bá rí yín mú kó gbogbo àwọn ìlàjù oògùn yòókù yóò máa tẹ̀lé bọ̀dà àkọ́kọ́ ni pé kéèyàn ọtí ẹ̀ rẹ̀ náà pẹ́ dákun se èwo lọ́lọ́run ràn mí ná <laughs> kí n dúró lẹ́nu wà bárò ìdúró àdọ́gba kórèdè ṣe yìí ni <laughs> àbí kí n <laughs> kẹ́mi ọ cross aha lójú ayé anabuwa Muhammad sallallahu alaihi wa sallam wọn là anabi rí arákùnrin kan ó dúró nùrùn ó tó kó jòkó tó yẹ kẹ́sì ó ti ròyìn kó jókòó. ó gba àwọn èèyàn rí i pé òórùn mú ẹni tí ó fi nǹkan borí rẹ ẹni tí ó taṣọ ẹni tí ó bọ sábẹ́ kínní òun ni ẹ fi ń o ó dúró nínú ọrùn wọn tún wá súnmọ́ ó ní kó dòun gbá o. ó di mélòó ó dúró ó yẹ kó dòkó ẹsẹ gbogbo èèyàn ń fi nǹkan borí ó ní kò ẹ bó wàá mú wọn là nẹbi ní bòńjẹ jíjẹ wọn <laughs> <laughs> ni ada abu israel o kọ rẹ abu nadara ayakuma wala yakọd wala yastadilla wayasum gbé ọlẹ́rìí fọlọ́ ni ìdarí ti ń ṣe wọn àdéhùn àrùn wọn àtọ́lọ́ ni ọbọ́lọ́ ni ẹ má jẹ̀mú ni kí ẹ má jẹ̀mú wọn àtọ́lọ́ wọn ò ní jòkó bó tilẹ̀ òkẹ́sì oró òun tó bó sì ti lè kó òrùn mọ́tò òun fẹ́ fi sin lọ́hùn ni òun ò ní ẹnìkan má bá ń wọ́n bẹ̀rẹ̀ lábẹ́lẹ́ ẹ̀ ta sọ sí òun lórí o bóun ó sì ṣe máa gbàwẹ̀ ní lórí ìdúró tí sinú ètò kí ni ìwọ́rò pa ànábì owó ìjọ náà yóò gba ah, àṣà ibẹ̀ ó àwọn ẹni ọlọ́ọ̀ni ah, ó lè wà nílá káyọ̀ lómìn gbé a ah, ńgbà tí yẹn bá fi bá a débẹ̀ o ntí ó jọ ansa ntí mo ní kọ́ lọ bí rẹ̀ nu o èwo lọ́nà ń bẹ̀ o gbé sí o sallallahu alaihi anabi ni ẹsọ fáàbù israẹli lèyàkùn kọlọ jòkó wali yestazil kọ wá ntí eborí o wàlí yutí masawumahu àmọkọ ma gba àwẹ̀ rẹ̀ lọ ètò ara nù ètò jẹsìnù àmọ́ orí yín o sẹrí pé ó ti gun gire kọjá ewé èyí wọn anabi ti kọ́ wa lẹ́kọ̀ọ́ wọn náà ní kọndẹmù gbogbo séèyàn gbogbo nǹkan anabi ẹ jẹ́ ká máa read between lines anabi ò pé olùsí lọ àwẹ òsì wo lọ ń gbà tí lọ jòkó lẹsẹ bá ń rọ o <laughs> ẹlòmíràn ni ọ láwẹ torí bídíà <laughs> lọ jòkó òrùn yìí sì kọjá ntẹnìkó pé <laughs> wọn mọ fún un ní ọmbrẹla wàǹtẹ borí o àmọ́ wàlẹ yóò ti mọ ẹgbà wẹrẹ àwẹ dáa èyí wọn jà máa mọ pé kí lọlọ́run bẹ̀ wá ṣé bọ́ bá ṣe nírẹ̀ látọ̀ ṣàṣejù tó lè gbà ládàá kálá bọ́ bá rí bẹ́ẹ̀ ànábì ọ Abu Israel gbá ah, àràǹkà dédé àbírú yín náà ànábì ò wí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam hadithi mi kuma wa hadithu hadithun sahih wọn làwọn kan wà lórí ìrìn àjò òtútù wa mú irú náà yẹ nísìnyí bẹ́ẹ̀ bá sì mọ ọyẹ Mẹ́kà àti Mẹdínà <laughs> kò sí fi wé aha. ọlàlà mẹjúmọ́ gẹ́gẹ́ bi ọmọkùnrin àsìmọtúmọ kéèyàn ọ irú àlà téèyàn fi máa a ńgbà tá a fa jí a omi yìí kọ ọ̀pọ̀ méjì riwaya kan ní kọ́dà níbi ti ń lọ àwọn ẹnìkan lẹ̀ lóko orí rẹ̀ tún kan nù àmọ́ rìwáyà tó wà nù ibn Hibban wà ibn òun ni pé kọ̀ wá lé wẹ̀ pé ẹ èmi ní fi omi yìí kanra òun yìí sì sàfà ọba bi àwọn tí wọ́n jẹ́ àfà pé ìlú nàlí rọ̀sọ̀tà ẹ̀rọ kún sáyè ń bẹ sáyè ń bẹ kéèyàn dọ́gbọ́n sí o àti fomi yìí tọ́ ọ̀daràn jánẹ́bà ọmọ tó ń yí mẹ́ẹ̀mẹ́ rẹ̀ jùlọ ka rúksọ̀ awọ mẹ́ rúksọ̀ kan o ta ni ọ wẹ̀ ta ni ọ ta ló ni ọ lálà ọ ni o o sì gbọdọ̀ mẹ́kirun. akùnrin ìbánitọ́ mo ṣe pé bọ́lọ̀ ti wọ́n wí fún un pé bọ́lọ̀ ti fẹ́ nù àsọlọ́hún ò wí bẹ́ẹ̀ arákùnrin bá gbòmí lóòótọ́ ọlọ́ọ̀bá luwẹ̀ ọwẹ́ ọbọ̀sálì kìyàmà ńbẹ náà àdìsí o sàǹkó ó yí àwọn náà lọ́wọ́ ó di mẹ́ta bá délé wọn kẹjọ wọn ó rò pé ó sì olóhùn ọwẹ́ nípa ànábì wa béèrè pé kí ló dé tó fi wẹ̀ lálà ni ẹ̀yìn ń gbọ́ wá lálà gọ́ nkóró sì bí wá gbé bí wọ́n gbé àwọn kan lọ́wọ́ béèrè pé ó bí àwọn kan pé wọ́n láwọn oníkọ̀ sọ́nà kan bí wọ́n bá já bá dára jáná báyìí wẹ̀ ni ọ̀nà ọ̀nà wo lọ ń wá agbẹ́kẹ̀lẹ́ anabi wíńjọ́ náà anabi ni kọ́tàlúhu kọ́tàlàhùnmùlọ́ wọ́n sì pa ìyẹn ni pé wọ́n sì ṣe sábà bí ikú rẹ̀ kọ́tàlàhùnmùlọ́ ah, anabi sépèlé wọn nítorí pé ntọ́lọ́ wọn ọ̀ràn wọn àwọn rò pé àwọn gbà nù bóni yóò ṣe wẹ jánaba yọ dáná jánaba yọ alóhùn níwẹ wọ mùsùlùmí anabi ní kí ló ṣe wọn ó ti tó kó ṣe táyà múmu kó sì máa kírun ẹ lọ ẹ̀sìn tọ́lọ̀ ń fi ràn wọn nù inna diina yusur walan yushadda ahadun ad-diina illa ghalaba inú hadithi mi tunu anabi ní rọrùn lẹ̀sìn yìí o ẹnìkan sì ní fa ẹ̀sìn yìí lé òun ní ọ̀padà sú ẹ̀sìn ọmọ lọ́njẹ́ torí náà mo rò pé gbogbo àwọn ẹ̀rí wọ̀nyí ń fi yé wa pé ọlọ́run ọ̀ kìí ṣe kokoko ni ọlọ́run bẹ̀ wá o ntọ́ sábẹ́rẹ̀ pé bo la nẹ́bi dúró sallallahu alaihi wasallam bó o bá ti dúró lórí yíyún kàfáàkà ó ti tó ọ. naam nínú. No, ọ̀nà tá a lè fi wá oògùn sàsí ọ̀rọ̀ àṣejù nú ẹ̀sìn pàtàkì jùlọ ńgbà náà ti jó lórí kókó bó ti jó lórí kókó yìí torí bẹ́ẹ̀ yẹn ọba parọ́ lókù kọ́sẹ́ ní tí wọ́n mọ̀ pé gùlùwù ń bẹ́ ń ta tọpọ̀ àṣejù ń bẹ́ ń ta nàìjíríà yà àti bòmí náà akẹ́sí gbogbo àwọn tí tẹ́rù bí àwọn ọmọ ń bẹ lọ́wọ́ wọn igi tútù wọn ló dùn ṣe kínní ó dùn tọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn onígùlù gbẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn aláṣejù iṣẹ́ òun lẹ́ẹ̀fì rí i pé wọ́n wí wí wí wí wí wí bẹ́ẹ̀ bá mú wọn yorùbá ní bí wọ́n bá ń gbé wọn lọ́wọ́ wọn ó tún mọ́ wọn mọ̀ bò ká bí wọ́n bá ti ń yọ yàn yín wọ́n sì tún rí wáyù ṣètọ́ ní méjì ó tún pé ẹ̀ tún gbélé yìí náà fún wọn. àmọ́ dá a bá bá lè tètè ṣe sọ́vè láwọn ilé kéwu wa àwọn ilé ìwé wa kọ́dà láwọn ilé ìwé ẹ béèrè kí láàfáà yà wọn ń kọ́ wọn kò burú o ká tètè o ká tètè wọn ní kékeré ni ọdún máa ṣe kíní kan roko <laughs> tọ eh, inú tó yẹ ká mójútó iktishaful guluwil fikri mubakira kí bàbá ó pe ọmọ ẹ kó ju àwọn ìbéèrè kan sí àwọn jàmá báyìí ah, ṣé kí ló tiẹ̀ ǹjẹ́ wọ́n bó wọ́n ń ṣe gbọ́ntọ́mọ rẹ̀ ń wí tọ́rọ̀pọ̀rọ̀pọ̀ ló ti regret lónìí o. wàláì ọ̀pọ̀lọpọ̀ kódà látàrí dáadáa ni òun náà ni mọ́mọ́ yìí lọ wá sí wọn <laughs> òun náà ni ó mú lẹ́yìn pé wọ́n sọ̀rọ̀ ọlọ́run yà yìí nígbà tí wọ́n mọ̀ ẹnìkan sọ fún mi nínú àwọn gbùlùwù ti tòsí tẹ́ni wá tọ́ wá rojọ́ fún mi tọ́ ọlọ́run ọyọ bàbá kò mẹ́ ó lóun lòun mú dádì òun lọ bẹ̀ <laughs> òun kò mẹ́ tán bàbá òkú <laughs> ti wọnú ẹ̀jẹ̀ bàbá àfi ó tètè. torí pé wọ́n máa wí tí wọ́n máa jọ pé tọ́lọ́run ni tànẹ́bì ni irú èyí tí Abu Israel rò pé tọ́lọ́run lòún ṣe yìí kọ́lọ́n ọ̀sàmọ̀nà wa o nínú ọ̀nà tí a lè fi wá oògùn sí alugolo àṣejù òun ni pé ẹja wọ́ náà níbi àwọn wáàsí wa irú èyí tí sọ̀rọ̀tù mùsítàkì mo ṣe yìí irú dárísù wa irú ilé kéwúrú léwe wa bọ́sẹ̀ kọ̀ọ̀kan ẹja máa sọ̀rọ̀ ń pantá ń wí pé bàbá ti ṣẹ́rí ṣètọ́nì ni àwọn àlùfáà ní nílọ́ọ̀dọ̀ wàsíwàsù ni wọ́n ti sọ torí nínú àṣìbá nínú màdọ́rì gòlúwì náà ní kíni ó ní wàsíwàsù wọ́n ní ẹni tí ròyìnròyìn ẹni tí ròyìnròyìn ọmọ ẹ̀dá láàmú ta lẹ̀ mọ́ òun lẹni tẹ̀sí ń bẹ lára ẹ̀ <laughs> wọ́n lẹ́gílẹ̀ mọ̀tọ́fà wọ́n ní sẹ́yìn rí kólé ọlọ́ọ̀jà lé ní létí òsì nǹkan bẹ̀rẹ̀ ẹni tí ṣètọ́ ni ó tí ó ta lọ́fà wàsùwàsù ó ti rí pẹ́sì ń bẹ lára ẹ̀ ni gbogbo ẹni tí gùlúwò ọwọ́ ìfẹ́ ọlọ́run àtànẹ́bí ń bẹ lára ẹ̀ ni ìyún náà ni ṣètọ́ ni ó ni ó lò tí ó fi wá fà ọ́ ó débi ewé ọba kọjá ewé but ara ti bóyá yóò máa ṣàánú wa ni pé báwọn yẹn bá ń gbọ́ láti gbàdégbà ẹni ọba ti ṣẹ̀ṣẹ̀ fẹ́ náà ti fẹ́ fa gungi yóò tètè máa mọ̀ pé ah, eléyìí ti ń kọjá eléyìí ni ó mú mi rárá wa létí kí ló ṣẹlẹ̀ ń gbèsè ayé anabuwa muhammad sallallahu alaihi wa sallam nínú hadith tó wà nù bukhari àti muslim táàfin mọ̀ pé ọ̀rọ̀ gbólóhù yìí ṣe ń tí a jiyàn rẹ o ọ̀rọ̀ àṣejù yìí ṣe ń tá a jiyàn o wọn láyé anabuwa muhammad sallallahu alaihi wa sallam nínú hadith eh, ba'atha aliyu bin abi talibin bidahabiyatin faqasamaha bayna arba bayna al bin habis eh, alhamdulilayi wa bayna Zayd at-Ta'i wa akharin ibi tí mo fẹ́ lọ ń bẹ̀ kí n tètè lọ. wọ́n ní anabi sallallahu alaihi wasallam ali bin abi talib fi nǹkan kan ránṣẹ́ nù nǹkan tó jẹ́ tọ́ gbogbo mùsùlùmí anabi wa pín láàrin àwọn mẹ́rin kan. àwọn kan wá wò pé ah, àwa ló yẹ kí anabi ò fún ní kinní yìí àwọn tó wá lọ fún yìí àwọn eléyìí gan ọ̀tá ìsìláàmù díẹ̀ ọ̀rẹ́ ìsìláàmù díẹ̀ ni wọ́n anabi wa ń sọ fún wọn sallallahu alaihi wasallam ah, bẹ́ẹ̀ ni ìnàmá ata àlàfòhùn. àyà kùránì náà ní implimẹ́ǹtì olúwa ní wàlímù àlàfàtì olúbùhùn bẹ́ẹ̀ ti wí wọn mọ̀ mọ́ àwọn eléyìí pé ọkàn wọn ní ìlọ́hùn ni àmọ́ ẹja fi fa ojú wọn mara ànábì sàlàyé bẹ́ẹ̀ fún wọn. wọ́n ní bá ti ń sọ fún sẹ́mi ẹ ntí mo fẹ́ fà yọ̀ ń bẹ̀yẹn ni pé gùlùú lè fẹ́ dé sí ọ̀pọ̀lọpọ̀ wa náà àmọ́ bí téyìn ó ti mọ̀ pé tòun ò tí ì kọjá àlà ni pé bọ́ bá ti gbálà yé ọlọ́run àtànẹ́bí kò sì ṣe kínni àgbà ok bó ti rí nu àmọ́ ṣe ráwọn tí ó ti kọjá àlà yìí wọn tún mẹ́rin mi wá ni wọn larakùnrin kan bá dé <laughs> rọwìl hadithi júwe rẹ̀ ó ní nati olùjẹ̀bí ghairul aynayn mushriful wajinatayn kasulihiyati mahluku raasi wàkọ́ọ̀lá ya muhammad itakila alárakùnrin kan bá dé irùngbọ̀n rẹ̀ pọ̀ ọ̀fari gbogbo bó ti rí wọn ju rẹ̀ ńjọ náà ojú rẹ̀ dín ntí ó wí fún anabi ni pé ya muhammad wa muhammad itakila bẹ̀rù ọlọ́run kéyí ọmọlẹ́yìn anabi ọmọ ẹlẹ́nà anabi pé bẹ̀rù ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ náà kọ̀sá nẹ́bì láyé má lónìí àmọ́ bí baba alibani bá ń bẹ láyé rẹ̀ njọ́ nà kásì náà pé ya Muhammad Nasir ẹni tẹ̀ ń jójúra abunajari ná gbogbo orú àwọn nǹkan báyìí ńgbà tarakùnrin wa wí tó wí tá ànábì ní wayhak gbé fún ọ èmi ní ń bẹ̀rù Ọlọ́run bẹ́ẹ̀ mi ò bá bẹ̀rù Ọlọ́run ta ni ó bẹ̀rù ẹ̀ àyàmánu ni ọlọ́run ti ń bẹ ń sẹ́mọ̀ ọ̀fẹ́ mi balẹ̀ sí mi pé ní wíwíkúwì ẹ̀yin ọ̀wá nígbà mi gbọ́ pé wọ́n ní Khalid bin Walid bá ní anabi dákun yọ̀ǹda fún mi kí n yanjú eléyìí <laughs> famana a anabi ní hàn filẹ̀ ẹ̀yin ọ̀nà kọ́ jẹ́kọ̀ o ègbè tá ń wíyà wá pé kẹ́nìkan máa sọ kọ́ máa dá sẹ̀ríà fún lọ́wọ́ rẹ o ẹ̀ ẹ̀ wọ́n ti Khalidu ní ìdán lèè a béèrè authority lọ́dọ̀ ẹni ó ní ni anabi yọ̀ǹda fún mi anabi sì ní ò sí ó sì dákẹ́ kò tún ní lọ́ọ́ dènà dé mọ́ ọ̀pọ̀lọpọ̀ lẹ́kọ̀ọ́ débẹ̀ yóò tún ti ṣe túmọ̀ àfáàhùn pé bóyá o ti bù wọ́n ní nǹkan ni náà fi ní náà fi ní káfílẹ̀ káfíkínilẹ̀ ẹni tó wí nǹkan báyìí àṣẹlẹ̀bírú ẹ lẹ̀ ẹ má dá àwọn sheik lóhùn àwọn sheik náà ti ń ṣe kínní lẹ́nu jọ́ mẹ́ta yìí Khalidu bá Khalidu dákẹ́ nígbà ọlọ́ọ̀dì anabi ti ní ọ̀sáyé òun anabi wa ni tó dé tí mo fi ní ọ̀sáyé ìnàmín déhì hàdà bàdé ti ti wá nù ìnàmín déhì hàdà. qawman yaqra'una al-Qur'an la yujawizu hanajirahum yamurukuna min ad-din kamuruki sahami min ar-ramiyya anabi ni kò ní pin lórí ọkùnrin yìí o àwọn kan jáde látara rẹ̀ àwọn kan ń bọ̀ lẹ́yìn eléyìí min aqibi hada qawmun yaqra'una al-Qur'an wọ́n má al-Qur'an ké ìyẹn ni pé ìyẹn lè ma kéwú kó sì jálá sí i àmọ́ o anabi sọ̀rọ̀ sọ́la ní la yujawizu hanajirahum kò tayọ gògóńgò tí wọ́n ti ń ké jáde náà ìyẹn ni pé kò sí fáhámù kò yé kí lọ́lọ́ wí gan-an níbi al-Qur'an ni tí wọ́n ń ké yamurukun anabi ni yamurukun mina diin bí wọn ti máa wọnú ẹsìn wọn máa jáde kó mẹ kàmúrú kì sáhàmì mina rọmìyà bí bàtà tafa sí ẹran ẹgbẹni sẹmẹ kọfọ ní dúró lára ẹ islam ń ra wọn lára lóòótọ́ àmọ́ gbò bí ó ti wọlé náà ní tó ń ṣe kíni ní tó ń jáde sẹ́rí gbogbo eléyìí táwọn rí kéré ńgbà tẹ́nìkan bá lè dúró kọ́ mọ́ ifá nẹ́bí gbé ọgbọ́gẹ́wò ìtàkìlá ọwọ́ ipa nàbí ọgbọ́ yìí náà nù ìtumọ̀ ẹ̀ náà nù pé zọ mọ̀ntọ́lọ̀ ń tọrọ ọmọ ni. gbogbo wọ tí àyà rẹ bá dìde bẹ̀ náà kéèyàn kó fi èsì rẹ ní tó ń rìpíìtì ẹ̀ àwọn àlùfáà súnà àpé màsúmù ni wọn àmọ́ níbi wọn kéde tí òkú wa yóò tó gbà pé àáfàá ni wọn sẹ́rí gbogbo àwọn ádàbò yìí là wá lose it's unfortunate ẹ jẹ́ n tún fi baba Albani sàpẹrẹ kan ọmọ kan wá bí baba bá ní ní béèrè kan lọ́jọ́ kan ọ wá bí wọn baba wá ní à ah, àwọn ò àwọn ò lésì fún ìbéèrè rẹ yìí ah, ọmọ yìí náà tí ó ti kájọ́ra tí ó ti kájọ́ra tí ó pọ̀ tó gbé baba bọ̀ kíní kan ṣe nǹkan bá ẹ ṣe wí báyìí torí pé inú àdìsí báyìí báyìí náà lẹ́kọ́ ah, ọ̀sà rojọ́ òun lọ kẹrin baba wa ní gbogbo ohun tó wí òun lèmi náà máa àmọ́ ọmọ tí ò lè jẹ́ kí n wí nǹkan kan ni pé sórí mo ti dákẹ́ lọ́hùn ẹ dákun ẹ gbọ́ àwa shabab àwọn àdáàbò náà àwọn fi lo kéwù mo ti dákẹ́ lọ ni tí mo ronú lọ ni pé man qala bi mina pé kó tó kìn mí náà sírù tá ń eléyìí àwọn tó ṣáájú òun ò rí àwọn wò sùn àwọn ànábì àwọn ọ̀rẹ́ ni ó wí rí àwọn wò sùn àwọn ó lè fáwọn káwọn tó wí nǹkan kan nísìnyí ṣe kéwù tẹ̀ tá làwọn làwọn mọ̀ lónìí ni tí táwọn ọmọ bàbá bá ní ní wí bá wọn o ẹlòmíì fatiwa tí ó yẹ kí wọn kó gbogbo àbá ayé jọ sí <laughs> ẹ yọkàn tá a gbọ̀n náà ni yọmọ wa da yẹrù lọ gbá kọlọńkọ sànù wa torí náà inú eléyìí náà ń bẹ nínú tá a lè fi tọ mọ̀rọ̀pọ̀jọ́ ti lọ ká ká dúró báyìí náà insha allah ta'ala but mo fẹ́ wí aha ẹ̀dá ẹ̀jẹ̀ ń fi nọ́kítọ̀ ẹ̀yọ̀ kan ìkùn ó ṣe pàtàkì a ti sọ níbi ìjókòó kan tá a ṣe ń jò ní ọ wá wù mí kí n sọ ń bì náà isha'atu thaqafatil hiwar isha'atu thaqafatil hiwar ṣe rárá ń tí aṣàfẹ́kù rẹ̀ tó sì yẹ ká ká ká yè padà òun ni pé kódà kò burú abáwí bẹ́ẹ̀ ká wo báwọn tí àwọn ń wé lápèjúwe kì í ṣe dandan pé bàfà bá ti wá bàbá ti láàfà ni pé encyclopedia ni kọ̀ gbogbo ẹ̀ lọ́gbọ́dọ̀ mà kò lè gbàgbé kò lè sì wí torí ntọ́ kó bẹ́ẹ̀ lómi dòní ni pé ntọ́ wí lánàá kọ̀ fẹ́ pé òun ò wí mọ́ lónìí èyí tó wí lánàá sẹ́ kọ̀ fẹ́ padà tún dé wájú àwọn ọmọ kíw mọ́ kó pé ìta wí lánàá ń o kò rí bẹ́ẹ̀ mọ́ yọ wà mọ́ àtùmọ̀ ẹ̀ náà bọ̀tẹ̀ bọ̀tẹ̀ gbèrú yìí ń bá ti mọ̀yàn la ọ̀dà nínú tí a lè fi sògùn gbòlúwò ni pé kéèyàn ó tírèèni ààrẹ kó tírèèni ààrẹ láti má ti ju pé aa èmi ń gbẹnu ọlọ́run sọ ni o kí n tèmi <laughs> mo rò pé báyìí ni ó wí ni kò sì wí bẹ́ẹ̀ báyìí ló tún wí pàtàkì jùlọ ẹ jẹ́ kí sàkọ́fà ìwárò ọ wà ìyẹn ni pé sàkọ́fà pé a lè dáyálọ́gì kí ni ń bẹ lọ́dọ̀ tìyín kí lẹ́yìn kí ni ẹ̀rí tìyín ẹmu tìyín náà wà gbàdọ̀ alimami Shafi'i ni máa sọ pé wọn ọba ẹnìkan ṣe fanfàrí lórí ọ̀rọ̀ ẹ̀sìn illa tamannaitu an yukhrija Allahu al-haqqa ala lisani Shafi'i àmì tí n bá ń bá yẹn ṣe fanfẹ́ ẹ̀sìn ni pé ọlọ́run yóò tọ́ jáde lẹ́nu ẹ̀ kémi sáfì ọmọ tí ń mọ̀ tẹ́lẹ̀ ewúrẹ́ wa ń bá lọ nísìnyí pé à òun kẹ <laughs> kò gbọ́dọ̀ borí wa <laughs> pé à no tọ́ba ní tún lọ wo àdìsí kíní kan báyìí táwa náà sì mọ̀ pé alihakuma o torí náà kéèyàn ó tẹ̀rẹ̀nà rẹ̀ lórí eléyìí wọn o kọlọ́nba ní kí àríṣe bẹ́ẹ̀ insha allah ta'ala gbogbo àwọn àtìmọ̀dọ́ ìrò àti àsìbáàbò yìí ọlọ́run ó jẹ́ kó dópin. Ah, eléyìí tá a wí náà ọlọ́run kò kọ́gbà lẹ́sìn àtẹ̀ntó wí àti àwa tá a gbọ́ ọlọ́run kò jẹ́ kó wúlò fún wa. Eh, ìní fẹ́ ju máikrófóònù yìí lẹ̀ láì sọ nǹkan kan min hadith sáà nígbà pípọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ àṣejù láti ẹ̀ ń sọ kó wa wa náà lọ́gbọ́n tó ṣẹlẹ̀ ń Zaria ní ọ̀sẹ̀ tó lọ yìí ẹni tí ó sì ti gbọ́ kó béèrè àbí kó gbọ́ báyìí náà àwọn tá a ti ń kira wa ń lọ rẹ̀ látijọ́ yìí àwọn ṣíà ẹgbọ́n tó ṣẹlẹ̀ láàrin àwọn àti ìjọba èyí tó wá báyàn nínú jẹ́ ni pé lẹ́nu wẹ́rẹ́ tó ṣẹlẹ̀ ń sáré àwọn olórí wọn ní ìránù ti pe olórí wa one foreign affairs minister wọn ní ìránù ó ti pe foreign affairs minister tiwa yìí olórí pálíámẹ́ǹtì wọn ti kọ lẹ́tà sí Yakubu Dogara olórí representative wa wọn ti sọmọ ambassadọ Nàìjíríà tí ń bẹ ní Tehran pé kọ́ wá wí tẹnu ẹ̀ sọ fún àwọn ìjọba rẹ̀ ànígbà o kádàdó báwọn tí ń fi hàn pé ní ọ̀rọ̀ ẹ̀sìn lásán kọ́ ọ̀rọ̀ nǹkan mi ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí mi náà àti ń kìlọ̀ fúnra wa ti pẹ́ pé ẹja mọ̀rú ẹ̀sìn táwọn ọmọ wọ́ bá gbà gbogbo ẹni tó bá ti lè yanu tó wí fún tẹ́sítì ọmọ rẹ wò pé Aisha tí ọba rí tó dákẹ́ tí o sì rọ́bì ọlọ́wà ní agbẹ́ ọgbọ́n tí mo wí ni <laughs> ah, òdodo ni o ń lọ́nu o ah, àbí Umaru sáà kínni ọgbẹ́rọ̀ bí ọlọ́wà torípa àwọn ni wọ́n gbà pé gbogbo àwọn aṣáájú wa táwa ń bá bàrà yìí ọmọ ta ni wọ́n ń sì ná ni wọ́n yàn jẹgbẹjẹgbẹ ni wọ́n ẹ̀rí bọ́lọ̀ ń sì ti ń yẹ̀yẹ́ àwọn náà ẹ̀ torí náà ẹ dákun ẹ̀ ipò lọ́dọ̀ tí wàá yàn yín ẹ̀ àmọ́ ọlọ́mọdé wọn pọ̀ káwa náà ó múra kọ́mọ ń kálukó múra torí wọ́n ti wà nílọrin wa yìí o wọ́n bá ti mọ bí bá ti ń pè ọmọ rẹ lọ bì kan irun tó tún fi mọ̀ bọ́mọ rẹ bá ti fẹ́ sálámà bí irun tí wọ́n sọ báyìí tó <laughs> fẹ́ sálámà ara wọn nu o àbí ń di òkúta kí òkúta tí wọ́n máa fi lérí màdọ́ irú tiwọn náà nu bí yẹn bá ti rí yíyún kí tí o tó sọ́ra àwọn tí ó débi tó dé yìí náà báwọn náà ti bẹ̀rẹ̀ ní kí wọ́n tó máa wá fi nǹkan míì kún fún wọn tí wọn ò ríra wọn yọ ọmọ ń bẹ̀ ọlọ́run kọ́ mọ́sá sànù wa o kọ́ mọ́jà á sì o ẹ nípa ọ̀rọ̀ àwọn ṣíà yìí ẹ jẹ́ ń sọ nǹkan kan tí mo gbọ́ lọ́dọ̀ àfa kan wípé bí yẹn bá tiẹ̀ ń jiyàn pé ẹ̀sìn sí àdá àbí ọ̀dà wọn láàfáà kan nínú àwọn àlùfáà tó ti lọ wọn láwọn sí à ń lu wọn tí àwọn náà ń pa wọn àwọn fẹ́ràn alùbẹ́ẹ̀tì ni àwọn fẹ́ràn gíníkan aráàlẹ́ ànábì ni sallallahu alaihi wasallam wọn láàfáà yìí wá sọ wọn jọ kan bí tí wọn jòkó sí ọwọ́ afẹ́ gbàbẹ̀ kọjá àfáà wa bọ́ bàtà lẹ́sẹ̀ ọbọ̀ bàtà òfin ọ̀ àbíà ọwọ́ àgbà àárín wọn kọjá wọn ò dá kí làáfà yìí ń ṣe yìí àbàtà ti jẹ́ ní lábẹ́ àyín kéwó lẹ tó ń ṣe yìí ẹ̀yin ń súnà yìí yá ẹ má bínú o ẹ mo gbọ́ pé wọ́n láwọn kan tí wọ́n ń pè ní ṣíà wọ́n ti wà ní nílùú wa yìí mo sì gbọ́ nù tàpé lójú ayé ànábì <laughs> sallallahu alaihi pé báwọn yẹn bá ń kọjá níbi táwọn ṣíà bá ń bá tí wọn bá mójútó bàtà wọn ṣíà máa dín <laughs> bàtà kù ni lóde ń kó bàtà mẹsàbíà ẹ má gbọ́ àwọn gan wọn kọ́ dìde pé kílẹ̀ máa sọ lẹ́nu tẹ́ mọ̀ yìí kí ni jẹ́ ṣíà láyé ànábì tẹ́ máa parọ́ tí láyé ànábì ni ṣíà ti ń kó bàtà sọ fún ọ pé ṣíà ń bẹ láyé ànábì tẹ́ máa parọ́ kò sí ṣíà láyé ànábì ń bọ̀lẹ́jọ́ amẹ́sìn tí ń wá asalaamu aleykum. wọ́n fẹ́ sọ̀rọ̀ <laughs> gbólóhùn kan. bisimilahi wa salatu wa salamu ala rasulillah láì ní gbarawa ní àsìkò ṣe rí ọ̀rọ̀ tí àwọn dr alárèéwò mẹ́nuba wẹ́rẹ́ nípa ti ṣíà yẹn ẹ rí i pé sẹ́ńtà wọn wọ́n ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí ṣíà ní àwọn ọdún tó pọ̀ bẹ́ẹ̀ ni àwọn sẹ́ńtà súnà míì náà ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí ṣíà so nǹkan tí ó lágbára púpọ̀ ni ká kọ́kọ́ wo bí ṣíà ṣe ń kírun ní ìparí tó bá fẹ́ kírun ìkírun yẹn kọ́kọ́ yàtọ̀ ní ìparí tó bá fẹ́ ṣe àtayá nínú àtayá rẹ̀ ni pé ọlọ́run o bá ń sàṣálàtù fún ṣẹlá Muhammad o kọ́ bá ń kẹ́ òun àti àwọn aráalé rẹ̀ kọ́ wá bá ń lànà òòṣà ńláńlá nínú àwọn òòṣà Quraysh àkọ́kọ́ wọn ni Abubakar ẹlẹ́ẹ̀kejì rẹ̀ ni Umar ẹlẹ́ẹ̀kẹta òun ni Aisha Aisha tànàbí kú sórí ẹsẹ̀ rẹ̀ pàtànàbí fẹ́ kú sallallahu alaihi wasallam ó gbàyọ̀dá láàrin àwọn ìyàwó rẹ̀ pé ẹ dákun ẹ jẹ́ wọn máa tọ́jú mi lọ́dọ̀ Aisha gbogbo wọn sì yọ̀ǹda fún un gbàtà ni bí ó wàá dákẹ́ the last minute ó kú sórí ìtàn Aisha àwọn ẹni yìí ó máa sọ pé ní gbogbo òrun ni o báwa làánà Abubakar báwa làánà Umar báwa làánà Uthman báwa làánà Aisha báwa làánà Hafsa ìyẹn Hafsa ọmọ Umar tí í ṣe ìyàwó ànábì ní gbogbo òrun ìkànnù. ẹlẹ́ẹ̀kejì téèyàn bá fẹ́ wọnú Islam lọ́dọ̀ Shia. ṣáádà mélòó làwọn máa ń ṣe méjì ọkọ ni ashadu an la ilaha illallah wa ashadu anna muhammadu rasulillah náà bá tán pé mo jẹ́rìí pé ọlọ́run bẹ́ẹ̀ yọ kan ṣoṣo ní torí ẹ̀ mo fi wọnú Islam mo jẹ́rìí pé ń sẹ́ńlá muhammadu jíṣẹ́ torí ẹ̀ mo fi wọnú Islam lọ́dọ̀ ṣe àwọn òfin méjì yòókù kún pé ní ọ sì jẹ́rìí pé ní àlì òjíṣẹ́ ọlọ́run ni wàlíyùlá ọ sì jẹ́rìí pé ní Abubakar àti Umar àti Uthman àti Aisha àti Hafsa finnar pé báyìí bí ọ̀hún ṣe ń jẹ́rìí lọ́wọ́ báyìí o inú náà ni wọ́n wà wọ́n sì ti wà lọ́rin náà o. salamu alaykum. ẹ dákun gbogbo àwa bàbá tí a wà níbi àyè àtẹ̀yìn ìyá wa wọ́n ti ní ta bá délé ká ṣe ìdánwò yìí fáwọn ọmọ wa ká béèrè o àwa tẹ jẹgbọn náà tàbúrò náà gbogbo àwọn àbúrò wa àwọn ẹgbẹ́ ká fura sí wọn tábàdélé ká béèrè tala Abubakar lọ́dọ̀ rẹ̀ tani Umar lọ́dọ̀ rẹ̀ Ọlọ́run dákun kó sọ wa níbi àgbákò wọn o Ọlọ́run kó ṣàánú wa èyí tí a gbọ́ yẹn náà kọlọn kó jọ sí wa láǹfààní subhanaka la bihamdi ashadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.